له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا كباسق كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وكل بدعة الدلاله وكل دلاله في النار فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يبتدأ الله láwọn bá tí adúpẹ́ fún ó náà ni ọba tí ó ní wá ọba tí ó ṣẹ̀dá wa ọba tí ó dá wa sí tó ṣe wà kò sáyé títí di àkókò tí a wà yìí olójẹ́sí pé àtàṣe ẹ̀pa ni lórí gbogbo àwọn ẹrú rẹ̀ tó lè jẹ́ sí pé àṣẹ tó bá ti pa wá onìkan náà ló ní agbára láti fìyà jẹ ẹni tí ò bá tẹ̀lé àṣẹ tiẹ̀ ẹ̀dẹ́ ènìyàn lè pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ láṣẹ pé kó ṣe kankan láyé kẹ́ẹ̀dá tó pa láti pé kó ṣe nǹkan kùnà láti ṣe ohun tó ní kó ṣe àbí kẹ́ẹ̀kó kọ̀ jálẹ̀ láti ṣe tó dáyẹ̀ rẹ̀ tó ní nǹkan kan tó fẹ́ fi ẹnìyẹn ṣe ikú tó máa wó ní ẹ̀ràn ṣùgbọ́n lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọlọ́ba tí ò ṣe dúró dè wípé kò tún tó fẹ́ ṣe tó bá ti ní kí èèyàn ṣe nǹkan kan téèyàn bá ti ṣe ẹni náà ti lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run bá ò lè mú kò sẹ́ni sápá rẹ̀ ò ká torípò nìkan lọ́ba ti ń jẹ́ ọlọ́run ọ̀bọ̀ olùkápá lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ní kí á pa nǹkan kan tì káyé ṣe má tí a bá rò pọ̀ ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ kan tó ń ṣì lè máa dábì ṣe nǹkan náà kò tún fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ̀ wọn bá gbárò èèyàn bẹ́ẹ̀ mú gbogbo gbọ́dù torí níbi tóró fóun ń ṣe yẹn nígbà tó fi ń ṣe tó ń dùn mọ́ ìyà tó máa padà rí agbàdo gbogbo gbádùn tó bá sẹ́yìn yẹn nígbà tí àná bá dé abẹ́ ọlọ́run kó jọ kó má ṣe wá ní ẹni ìyá kó má ṣe wá ní aláìgbọràn kó má ṣe wá ní alágídí ọkàn kó má ṣe wá ní ẹlẹ́mìí dọ̀tí ìfọ̀tà ìmáàn lẹ́yìn ìgbàta ti túpẹ́ fọ́lọ́hun sáàdà ti tọrọ alẹ́kùn aláàrẹ fún ànàbà Muhammad sallallahu alaihi wa sallam àbí ọlọ́run kó bá aṣàlẹ́kùn jẹ́nà rẹ̀ fún àwọn sọ̀háàdá àwọn àbí ọlọ́run kó jọ kó fẹ̀sẹ̀ tí wà náà nílẹ̀ lójú ẹ̀nà òdodo jẹ́ kí ọ̀nà padà sí jókòó hálùkọ̀ ti tíra wa alìkìtìmú alìbòyẹ̀sọ̀ ibi tí a ti tẹ̀síwájú lónìí náà ni ibi tí a dídúró náà lọ́sẹ̀ tí ó kọjá eléyìí àwọn kan tó ní ṣe àwọn màtá ìlú pẹ̀pẹ̀híyà ni à ń yanjú inú tíra wa yìí àwọn alámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pípé òun náà ni tí à ń sọ báyìí lónìí a ń tẹ̀síwájú nínú àlàyé ilé tí a ṣe fún wa kẹ́yìn nípa ọ̀rọ̀ tí àwọn olùmẹ̀ẹ̀sìn sọ nípa alhamud bẹ̀ náà ni adédúró ajẹ́ káàmù tó gba ọ̀fẹ́ẹ̀sì ni wọ́n fẹ́nu kò lórí wípé ń tàn pè ní alhamud ọtí haramu ni ọ̀ متاقرية سناني رافض العلامة الإمام الشيخ الشيخيبي رحمه الله رحمة واسعة التياوى وجماهير العلماء على أن الخمر نجسة العين fún àwọn àlùmọ́mù ṣìnkí pé àti àwọn ọmọ iná nínú àwọn olùmẹ̀ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà fà lápapọ̀ pátápátá jákèjádò gbogbo ayé wọ́n fẹ́nu kò lórí wípé ọtí ẹ̀gbin ni ọ̀ èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ láti mu àbí láti jẹ́ mọ́ nǹkan yóò tí èèyàn bá ń jẹ àbí kẹ̀ láti sọ pé èèyàn fẹ́ lò ó èèyàn fẹ́ bí lo oògùn ẹ̀gbin ni eléyìí jẹ́ àlàyé àwọn olùmọ̀ lórí sáǹpé ní alukọ́mọ̀ ìtàǹpé orí mọ́sálà báyìí ni mọ́sálà ìtìfàkúyà mọ́sálà tí gbogbo ẹnu àfẹ́ ẹ̀sìn kò lé lórí nínú ìsìláàmù títí wa tí ẹ̀sá àfà kan láyé kò sólùmẹ̀sìn kan láyé láwọn tó ti lọ ní àbáwọn tó ṣẹ́kù láyé lónìí tó wá gbà rí pé ọtí mímu da àbó láǹfààní àbójẹ́tọ̀ àfi àwọn àlùfáà tí wọ́n fi àfọ́ àbójú lálẹ́ rí kí wọ́n máa sọ̀rọ̀ ilé ìjáde lẹ́nu torí pé wọ́n lò fi ṣáájò fún àwọn ènìyàn tọ́lẹ̀ ìpínlẹ̀ yìí ṣe fi tí wọ́n ṣe yìí haram ni wọ́n fi ń ṣe ájò fún wọ́n fi ń ṣe owó haram nítorí pé láàrin ọmọ náà tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe náà kì í ṣe ń tó tọ́ ọjọ́ yẹn tí ń ṣe ájò tí ń dáhùn yẹn lóhùn ní kọ́sọ́mà Islam ó tẹ̀tún wá lọ́jọ́ tí wọ́n ti wá ń ni wọ́n wọ́n tó wá lọ ń fi ọ̀rọ̀ dáná wọ́n dáná mọ́nà ni sọ̀rọ̀ sílé yìí kò lè jẹ́ ìtumọ̀ àjọ wa lójú ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n lálàáfíà tí wọ́n gbádùn tí wọ́n já tí wọ́n dúró déédéé pẹ̀lú òfin ọlọ́run tí wọ́n dẹ̀ ń tẹ̀lé gbogbo àwọn ẹlẹ́wọ̀n yìí látòkè délẹ̀ ọ̀ ni wọ́n gbà yí pé ẹni eré kì í mutí ni wọ́n gbà yí pé ọtí ò aburú ńlá ni ìlànà ìṣú ni àbí ọlọ́run kó jọ kó máa ṣe wá ní ọ̀mùtí kó máa ṣe àrọ̀mọdọ́mọ wa náà ní ọ̀mùtí gbogbo àwọn tó wọ́n wà lẹ́nu tó wọ́n mú lọ́wọ́ àbí ọlọ́run kó jọ kó máa ṣẹ̀bọ̀ wà làwọn kúrò ń bẹ̀ ọ́ kó bọ̀ wá jọ kúrò pátápátá nínú ìgbésí ayé wọn ìkọ̀ta ìmáàlì lónìí à ń tẹ̀síwájú pẹ̀lú fawaidu muhimma àǹfààní ilé tí ó pàtàkì púpọ̀ wọn náà ni àpá wa tó pè àkọlé ìrètí ajá sí tàbí ń tẹ̀síwájú lónìí ọ̀nà ìdàmìyàkùn dalilu sahih ala والصبيل والقرح بل صرح ابن حزم رحمه الله رحمة واسعة بطهارة عين مسلم afọwọ́ ń sọ lè rí pé kò sí ẹ̀rí kan ẹlẹ́ẹ̀tọ́ kí ẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó yanjú tí ò rújú ìtúwá ke èébì ní haram ẹgbọ́n mi yóò gbà ṣe ń tó ẹja ma kọkàn bá lọ afọ́wà ní kò sí ẹ̀rí kan tó pé alẹ́kọ́rẹ́kù ní haram èèyàn dì sáṣọ tí a fẹ́ fi kírun èébì gbéyàn tí a ṣọ èèyàn dẹ̀ fẹ́ fàṣọ yìí kírun wàsọ̀dí ìlú wà والصليب والقرح نجاسة القرح والصليب والقرح wọ́n ní bákan náà ń tàn pè ní ọyún ilé tó jáde lára bóyá ní ojú egbò àbónílé àwọn àpè ní ewo àti owó àti ewo sábà ti mọ̀túnmọ́ tá àgbà lérò pẹ̀lú rẹ̀ kóníkàlùkù mú ìtọ́ba máa ń pè é àti dóró àti fámi ntóníkàlùkù àwọn ìlú ń pè é lóyọ̀tọ̀ sẹ́ra wọn. wọ́n ní ọyún eléyìí tó lè jáde lára àti èébì eléyìí lè jáde lára tí yẹn tó jáde wá látẹnu wọ́n ní kò sí ẹ̀rí kan pàtó tó sọ pé tó bá ṣe sí aṣọ tàbí kírun gbogbo yíyàn nírun kò sẹ́ẹ̀rí tó pe àwọn kan wọ̀nyí ní ẹ̀gbìn fún aṣèlàyé pé kò sí ẹ̀rí kan eléyìí tó pe ní ẹ̀gbìn wọ́n nílé yìí ni Ibn Hazm rahimahullahu rahmatawasi'a àwọn náà lámọ́lẹ̀ nínú ọ̀rọ̀ wọn wípé èébì eléyìí tó jáde léèyàn bì ó yàtọ̀ sí ìgbọ̀nsẹ̀ ó yàtọ̀ sí ìtọ̀ àwọn pé bá ṣe gbọ̀nsẹ̀ sáṣọ àbí ó wáyé sínú aṣọ aṣọ yẹn ò ṣe kírun àbí kírun lọ fọ́ wọ́n ní tí èébì ò rí bẹ́ẹ̀ o Ibn ń tà ń pè ní èébì yẹn wọ́n ní òun mọ́ ń tó mọ́ ni ìbá pé àbàṣà ni nìyàn tó ń kó jẹ padà nìkan lè àtọ̀ tó wà láàrin rẹ̀ ṣùgbọ́n ṣe ó máa rí kò máa tó bá ṣe sáṣọ kò máa ẹ má ìdájọ́ wa tìrìpẹ́sì ìmọ̀ ni ló fi yàtọ̀ sí àwọn àgbélé ọ̀rọ̀ ẹ̀sìn ó fi jẹ́ pé ẹ̀kọ́ pọ̀ nínú òun gidi gan-an tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn ìyá ti tètè mọ̀ pé ìdájọ́ tó wà fún tó ṣẹlẹ̀ sí mi rèé ìyẹn lè láǹfààní náà ti máa fi ọkàn bá àwọn ìdájọ́ yẹn lọ bó ṣe lọ. wọ́n lọ́rọ̀ tí ibùdó hasan ibùdó hasan ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wàhúwà mọ́tò Al-Imam Shawkani náà gbà yí pé èébì o òfin ṣe ẹ̀gbìn tó bá ṣe sáṣọ kàmà báyìí ni wà lọ. bákan náà nínú ọ̀rọ̀ mi nǹkan olùmẹ̀sí ṣe rárá yìí wọ́n ni lamyakun dalil lamyakun dalil sahihu ala najasatu dami ma àdáadáa mi láyébẹ̀ wọ́n ní tàǹpẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ blood ilé tó wá látara ìyàn bíyà nǹkan yá yàn lára ẹ̀jẹ̀ yẹn wá ṣe fáṣọ ẹ̀jẹ̀ ṣe fáṣọ àbẹ́jẹ̀ ń jáde lára nígbà tí yàn ń kírun lọ́wọ́ wọ́n nílé yìí ẹ̀jẹ̀ yẹn wọ́n ní kì í ṣe ẹ̀gbin ẹ̀jẹ̀ yìí àwọn olùmọ́lì kì í ṣe ẹ̀gbìn wọ́n ní ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀gbìn wọn náà ni dámọ̀lẹ̀ háìlú ẹ̀jẹ̀ eré tó wáyé látara pé ìpìlẹ̀ tí ẹ̀rí pé ẹ̀gbìn ni tọ́lọ̀ ọba fúnra rẹ̀ pé ní ẹ̀gbìn ìsàlùnà kàánì háìlú kò ní hùwà ádàá fa'atazilu nisaa fil mahid ìtọ́lọ̀ ọba ni wọ́n á bèèrè lọ́rẹ̀ ànábì nípa alhaid ẹ̀jẹ̀ menstruation lè táwọn obìnrin máa ń rí lóṣooṣù kó tó di pé wọ́n wọ éjì tí wọ́n ní rí má látìgbà tí wọ́n bá ti bàlágà ọlọ́ni ànábì sọ fún wọn pé ẹgbẹ́ ní ọ̀ sọ̀lá ẹ̀dẹ̀ yàgò ẹ̀yẹ̀bá fáwọn obìnrin níbi yíyẹ̀bá ti ìbálòpọ̀ lọ́kọláya fáwọn ìyàwó yín lásìkò gbà tí wọ́n bá ń ṣe àlejò olóṣooṣù yìí lọ́wọ́ ní pírọ̀dì tí wọ́n bá fi menstruate ẹ má mí tí wọ́n lé lọ́kọláya àtìrẹ́rẹ́ lórí eléyìí tọ́lọ́ bá ti pè ní ẹ̀gbìn wọ́n ní irú yẹn tó bá ṣẹlẹ̀ pé ìyàwó yọ̀bùn ọkọ rẹ̀ ò mọ̀ ibi tó ju kí ní ẹ̀gbin ara rẹ̀ sí ó ti yí aṣọ ọkọ ọkọ bá máa ṣọkọ lọ sínú ló bá rí pé ah, kí ló gé mi lára pẹ̀lẹ̀ jẹ́ ti ṣe àṣẹ́jẹ́ àlejò olóṣooṣù tìyàwó tó yọ̀bù tó yẹ lẹ́dẹ̀ tí kì í tọ́ra ṣe lébi kó tún léṣe tí ò síbi tí ó lè ju gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí sí àpẹẹlẹ mi yọ̀bù púpọ̀ ó lè fi pọ̀ sí sórí tẹlifíṣàn irú eléyìí ọkùnrin bá rí nínú aṣọ tó bá jẹ́ pín tó wà ń bẹ̀ nìyẹn wọ́n ní irú aṣọ báyìí kò lè fi kírun àfi kó lọ fọ ẹ̀jẹ̀ yẹn kúrò kó má ṣọ mí kó lọ ni nínú ha ní ìṣàfáwà ṣàlàyé mi ìtútàlẹ̀ kò kí tún tẹ̀ jẹ́ menstruation nìkan ló jẹ́ ẹ̀gbin tí ẹ pé tó bá ti wà nínú aṣọ aṣọ yìí ṣe kírun wọ́n ní dámìlẹ̀kálìbí dámìlẹ̀kálìbí bọ̀ dámìlẹ̀kùnzí wọ́n ní ẹ̀jẹ̀ ajá àti ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ náà òun náà ẹ̀gbin ni o tẹ́jẹ̀ ajá àbẹ́jẹ̀ ara ẹlẹ́dẹ̀ tó bá ta sínú aṣọ àà irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ kírun lè jẹ́ àlàyé àwọn olùmọ̀ ẹ̀sìn ìdí wọ́n ti ṣe nípa ìdájọ́ tó rọ̀ ọmọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó yàtọ̀ sílé yìí ẹ wá rí nínú aṣọ yín ẹ wá rí ká ọ̀rọ̀ àti bíléèdì ló tọ́ mi lọ́wọ́ òwe ló tọ́ mi lára lẹ́jẹ̀ fi ṣe fàṣọ báyìí ẹ má gbẹ̀dájọ́ lé lórí pé ah, ẹ̀jẹ̀ ẹ̀gbin nìyẹn torí pé ẹ ti lọ ronú. torípé ẹtí lọ́rọ́ ní bá mi pé mí nítorí pé ìtọ̀ jẹ́ egbe ìgbọ̀nsẹ̀ náà jẹ́ ẹ̀gbin ẹwà rò jẹ́ náà jẹ́ ẹ̀gbin ìdájọ́ wọn yàtọ̀ síra wọn èébì àti ẹ̀jẹ̀ tó jẹ́jẹ̀ tó námà típìlẹ̀ rẹ̀ mọ́ nínú aṣọ kìí ṣe ẹ̀gbin ìdọ̀tí lásán ni tó kàn bùkátà fífọ̀ ọ́ dání wa. ìjọlọ́ ọba kó gba ní àìbádà fún wa bákan náà iná ìlàyé tí olùmọ́wá tí wọ́n ṣe síwájú wọ́n mú àdẹ́tò kan wá lè ìbíkápẹ́ ní àṣà ẹnu tó ṣẹlẹ̀ sí àwọn ẹni rẹ̀ tí wọ́n ti rí kọjá lọ وأن لقد ثبت أن عباد بن بشر رضي الله تعالى عنه وأن الصحابي تجي عباد بن بشر رضي الله تعالى عنه أنا قام يصلي في الليل وكانوا أني عليه وجاكا هو على ورينه ní alẹ́ ọjọ́ kan fọ̀rọ̀lọ́hù áhàtùlù mùsùlùmí bí sáhàní ọ̀kan lára àwọn ẹlẹ́pọ̀ ló ń bá mú ọkọ̀ tó bá jù ní ọkọ̀ lórí ìrùn bó ṣe jù lọ́kọ̀ báyìí fọ̀wàdọ́ àrùn bí ọkọ̀ yẹn wá wọlé sí lára ó dọ́gbẹ́ sí lára ọkọ̀ yẹn dúró sáré bó ṣe jù ọkọ̀ yẹn fún wọlé sára rẹ̀ wọ́n jó sáré ń bẹ̀ lọ́ha kúrò fanazáàmù sọ̀hádì ó mú ọkọ̀ yẹn ó fà jáde ó fàyọ kúrò lára lórí ẹ̀rú bẹ̀ ọ̀nà rọ̀mọ́ọ̀hún bí sàlásàtẹ́ àtìhàní ọ̀nà kẹfẹ̀rẹ́ yìí ọkọ̀ mẹ́ta ló jùlù sàhábì lára lórí ìrùn wọ́n rán ní kó jẹ́ ẹjẹ́ pé a kí ní ìkànyà ní ọlọ́run bá mú dúró kò yẹn ó kàn rọ́ jí ọkọ̀ yìí jọ kúrò lára rẹ̀ ọkùnrin ni tó tọkùnrin tọ́lọ́run tó mú dúró رضي الله تعالى عنه ثم ركع لين بنا أريد يقولوا له أتلت أكنوا أكان تكا سلورينوا لبالة ركوع وسجد وباتش سجد أتم بركاله وقبل ركوعتا سمع الله لمن حمده لا تبنى ولا تسجد ولا بركاله ومضى في صلاته ó dẹ̀ ń bá àánú rẹ̀ yẹn lọ kò sàmìlẹ́sì irun yẹn torí ń tó ṣẹlẹ̀ sí lórí ìrùn ó ń kírun lọ òhúwà yẹ mú ju dámàn ó ti wá di ẹni tí ẹ̀jẹ̀ ti bò dárú ẹ̀jẹ̀ yẹn ti gbó ẹ̀jẹ̀ ti ó ti wẹ̀ ẹ́ ẹ̀jẹ̀ ti pam ó dẹ̀ ń bá ìrùn rẹ̀ lọ wọ́n mẹ́rẹ̀ yẹ wá gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi bọ̀tírẹ́sì rí pé ẹ̀jẹ̀ eré tó jáde lára ẹni nígbà tí à ń kírun ẹwúrú ẹ̀jẹ̀ tó lè jáde bó ṣe lè pọ̀ tó lẹ́ni tí wọ́n ju ọkọ̀ lórí irun tọ́gbẹ́ ṣe sí lára ẹwọ́n ṣe lè pọ̀ tó ó di ọgbà tí kìí ṣe kó tọ̀ àbó ṣègbọ̀nsẹ̀ irun yàn bàjẹ́ kọ́dà bí èso bọ́ṣe fúyẹ́ tó tún jẹ́ atẹ́gùn òun tún bá olùwàlájọ́ bá àánú jẹ́ ẹ̀jẹ̀ tó ń wá jáde tí kì í ṣẹ̀jẹ̀ menstruation ló jáde lára obìnrin ìgbẹ̀jẹ̀ yóò tó wá jẹ́ wọn nílé yìí ò bá jẹ́ kí ni ká máa sábà ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ẹlòmíì ẹ̀jẹ̀ máa ń dà ẹ̀ báyìí èèyàn wá kírun lọ́wọ́ ní ṣàkíyèsí pé ẹ̀jẹ̀ dà nímọ̀ òun nígbà tó ń rò pọ̀ àbígbà tó ń ṣe sájìdá tó ń ṣe tìjú yìí kọ́kọ́ mọ́ nǹkan kọ́ fi nù tí ò bá rí áńkìtì láti fi kò fàṣọ rẹ̀ tó wọ̀ sọ́rùn nù tó rẹ̀ kírun tó mi kó máa máa gbá aṣọ ẹ̀jẹ̀ káàkiri kó máa rò ó ń dú èèyàn ni. àwọn oníṣe jàǹbá kan tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀tàn àti pé kó máa tún rìnrìn ìdọ̀tí tẹ́kẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó wá láti inú rẹ̀ tó ṣe sínú aṣọ kò kábùkù kankan bá aṣọ yẹn láti fi kó fi kírun ilẹ̀ kátó fi ẹ̀yọ̀kan yìí náà fún ní alẹ́ tó ní kọwa parí tó kù nínú tọ́pìkì yìí lọ́sẹ̀ tó ń bọ̀ insha Allah عن الحسن قال ما زال المسلمون يصلون في جراحاته ونعم مسلمين الحسن ونعم مسلمين وعن إنجا وعن إيمان بوك bí kìí ṣe pé ṣe ni wọ́n máa ń kírun wọn lọ nígbà táwọn tí ojú ogun bá dé táwọn kékeré ti ju àkọlù wọn tó ti dọ́gbọ́n oríṣiríṣi sí wọn lára pẹ̀lú gbogbo ọgbẹ́ tó wà lára wọn sára wọn máa ń sun ẹ̀jẹ̀ níbi tí wọ́n ti fara gbọgbẹ́ lójú ogun wọ́n ní pẹ̀lú ẹ̀ náà kò ṣèdíwọ́ fún wọn láti pé kí wọ́n máa kírun wọn lọ ẹlòmíín yà wà lẹ́dẹ́bí wípé tó bá fọwọ́ àbápá àbẹ́sẹ̀ àbíbẹ̀kà ṣiṣẹ́ nínú ara ẹlẹ́ tí wọ́n wá tọ́jú ẹ̀lọ sísà wọ́n ní wọ́n lè kírun bá ara ẹ̀rẹ́ jẹ́ lára nínú ẹlẹ́ yóò jíwọ́ àbálápàtà wọ́n ní tó ń bá délé lálẹ́ lòun máa tó lọ sí gbogbo ẹ̀ papọ̀ ẹlẹ́dẹ̀ ló ń pa ni àbájá ṣèbẹ́jẹ̀ màálù ẹwà sáṣọ ẹ̀hìn sáré sọ́nà àtẹ́jẹ̀ màálù sáṣọ pé a wá ṣe kírùn tàbí ṣẹlẹ̀ yẹn aṣẹ́yàn ṣe kírùn torí ẹ̀bá ìrìnsìn ẹwọ́n ṣàrẹ́ fún àwọn ọmọ yàwá tí pàtà aṣọ́rẹ̀ tó fi ń kírùn ẹjọ́ kú mọ̀ pé ẹ̀jẹ̀ màálù yẹn kì í ṣe haram ó lè kírùn pẹ̀lú rẹ̀ kó bá kànjá tó kàn máa rẹ̀ díẹ̀ bí tó òórùn wà jẹ́ torí pé jẹ máa ń rùn tọba yọwọ ilé yẹn kì í ṣe àárọ̀ lẹ́jẹ̀ tó ṣe táṣọ yẹn kí ẹ máa wá àwọn àwáwí eléyìí tí ò ní jẹ́ kó máa ṣùgbẹ́ ọ̀sẹ̀ lásìkò bó ṣe tó àti bó ṣe yẹ ọmọdé ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ lẹ́yìn tó tóbi jùlọ àti àwọn ìròyìn rẹ̀ lẹ́yìn tó ga jùlọ àfijọkan rẹ̀ àti títóbi rẹ̀ jẹ́ wọn ni kan náà lọ́ba alágbára ọgbọ̀lọ̀ kápá gbogbo jọ gbogbo àwọn tí ń jẹ́ àwọn ìjọ kan àwọn ọgbọ́n ọkàn àwọn oríṣiríṣi àwọn egbò tó wà nínú ẹ̀mí nínú ọkọ̀ nípàlùkù kọ̀rọ̀kọ́ bá ṣẹ̀bà wà wọ́n tàn kọ̀rọ̀kọ́ fún gbogbo wa lọ́lẹ́kọ́ àlàáfíà àti àlékún àgbọ́yé kódẹ̀ tó wá borí àwọn ọ̀tá kódẹ̀ bá wá tó orílẹ̀-èdè nàìjíríà ṣe kó wọ́n fún àwọn ọ̀tá ní kápá lórí wa kó ṣe wá lẹ́nu ìfàyàbalẹ̀ kó ṣe orílẹ̀-èdè wáyé náà kó bá ṣe ní orílẹ̀-èdè ìfàyàbalẹ̀ gbogbo ọ̀nà ilé ìtàkùn máa ní kọ̀kan balẹ̀ tó ju ilé ìta ní lọ́wọ́lọ́wọ́ yìí lọ àbẹ̀lọ́ ọ̀nà kó jọ kó má ṣe ṣe fún wa kó má tún fi àwọn ẹni bí dárí wa àwọn ẹni ilé ní kọ́lọ́n kó jọ kó yàn fún wa Allahumma aminna fi awtanina wa walli umurana khiyarana wa la tuwalli umurana shirarana warfa' maqtaka wa ghadabaka 'anna ولا تسلط علينا بذنوبنا من لا يخافك منا ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا نعم آه. نعم

tí kò ní ìlú mọ́ lọ pé àti ìlú ẹ̀sìn pọ̀ a ká pàyẹ kápárí ti àwọn ìmájẹ̀sì àwọn ẹni. náà ìdáhùn lórí béèrè tó bá ṣẹlẹ̀ yìí pé èèyàn bí lẹ́yìn tí wọ́n ti ṣàlọ́lá ń ṣe bí yẹn tí wọ́n bí yẹn lá ní kí n ṣe ẹ̀gbìn àbí ìtòṣe fáṣọ lá ní kí n ṣẹ̀gbìn méjèèjì èèyàn ti ṣàlọ́lá wá bíi kò sí nǹkan kan tó ṣe àlùwàlá rẹ̀ àlùwàlá rẹ̀ ò já kọ́kàn ṣan ẹnu kó dẹ̀ máa lọ bá àrùn rẹ̀ lọ́dẹ̀ wíwá èyí nígbà tí wọ́n ṣe àlùwàlá kò sí nínú àwọn nàwọ́ àkọsílẹ̀ odò kò sí nínú àwọn kan tí ó máa ń ba àlùwàlá jẹ́ tó bẹ́ẹ̀ yẹn ti jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni èèyàn wá bì lórí irun èèyàn bì sára àbí bì sáyẹn tí èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ lára èyí tó rọra wáyẹ̀ tó dà sáwọn tó ajọ́ ń kírun lára kò bá ní wọ́n jẹ́ kírun wọn máa lọ kírun tìyàn náà dẹ̀ máa lọ tẹ́ni ẹ bá lè jù sáńdẹ̀ àti ìṣì dúró máa bá àrùn yẹn lọ ó lè sọ ní ìrùsí sọ́lá àti ìhìn kò máa bá ìrùn rẹ̀ lọ ìwọ́n tó bá ti ná òyìn lọ àbí tó ti kókò gẹ́ẹ̀ta ara rẹ̀ mọ́ kò rọra mú di lọlẹ̀ torí pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìdẹ̀kùnlọ́lọ́wọ́n fẹ́ fún wa kò fẹ́ nira fún wa àmọ́ ja'ala Allahu alaykum fi dini min haraj ọlọ́wọ́n bá gbìn kankan kalẹ̀ sínú ẹ̀sùn ìsìlámù páwà ní ìtapáwà ọ̀tá tó máa bọ́ sí wàhálà ìṣòro ìlàbọnilọ́rùn tápa la yukallifu Allahu nafsan illa wus'aha ìtapáwà ọ̀ká ọlọ́wọ́ lábọ̀ wà lọ́rùn díẹ̀díẹ̀ tó mọ̀ pa lè ṣe lóníká ṣe kì í ṣe tó gbé nǹkan mí lé wa lọ́rùn kápáwọ̀ nílé ka lórí tẹ́lẹ̀ yẹn nítorí wá ṣẹlẹ̀ yìí pé àwà lórí ìrùn ẹnìkan wá bóyá jàǹbá kan ṣẹlẹ̀ sí lórí ìrùn sáǹbì ọlọ́run kó làwà kúrò níbi irú ẹ̀ àti gbogbo àwọn ẹwà jákèjádò gbogbo àgbáyé wọ́n lẹ́nu jàǹbá wá ṣẹlẹ̀ sí lórí ìrùn tẹ́jẹ̀ wá ń ṣe lára èyí ṣe ká pílẹ̀ ká máa bá wa lọ ni àyíká gbìyànjú láti sáré rẹ̀ sí ẹni yìí almọ́sílù wọ̀lẹ́dì àrùfàmọ́ asọ́bà ẹni tí nǹkan bà ló máa tó bà wọn òun ló mọ̀ àníwá yẹ tẹ̀sí ẹ̀yẹ tàhámàlà ní gbé ohun tó fara dà tí kì ṣe ohun tí ó kọjá agbára ẹ̀ àbí tó ti kọjá agbára ẹni bó bá ṣe bá lára sí òun ló lè sọ lápẹẹrẹ èèyàn kírun lọ́wọ́ kí nìkan wá jábọ́ ló bá ba ẹnìkan lórí ìrùn wá ṣe léṣe ẹni tí nǹkan bá ẹ ló mọ bó ṣe ṣe wọn sí ó ṣe pé pé wọn ọgbẹ́ díẹ̀ ló dáa lára kó dẹ̀ rọra fọ́ dìímú kó máa kàn rọra jẹ rọra ẹ díẹ̀ díẹ̀ kó dẹ̀ fi kírun tán àbíkà bó ṣe ṣẹlẹ̀ sí yẹn ó kọjá tó lè dìmú tó lè mú mọ́ra ìyá rọra sẹ́yìn lórí irun ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ tó náà rí pé kò ní lè dá nìkan ṣáájú ara ẹ̀ eléyẹn náà rọra tẹ̀lé amúlọ láti lọ ṣáájú ẹ̀ so ṣùgbọ́n kẹ́nìkan wá rí pé gbàtẹ́ nìkan ṣíṣùta ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí lórí irun àwọn tó kò torí ẹ̀ ti jánu torí wọn ṣe tó ti wọ́ lára tó fara rẹ̀ jánu ó fara rẹ̀ ò jánu tó kí náà wá fẹ́ jánu fún tí ò pé légbò kò dókítà tó fẹ́ rẹ̀ dókítà ló tọ́jú egbò ó ti máa máa wá pa egbò tó ti wà lẹ́sẹ̀ látọjọ́ ò pa ẹ̀hẹ́n èèyàn tó wà lórí ìrìn tí nǹkan ṣẹlẹ̀ tó dẹ̀ mọ́ tí ò torí ẹ̀ tí wọ́n tó wá wà wá járun tán ní kílódé tó ní ẹ̀jẹ̀ ń lọ́wọ́ ni àá tó bá pọ̀ débi gbogbo lè mọ́ mọ́ra mọ́ òun ló máa lọlẹ̀ tó kàn títí yọ báyìí ti jẹ́ ni ṣe bó ṣe lè kó dáa tó máa retí àwọn sọ gẹ́gẹ́ bí ìdáhùn sí béèrè

adúpẹ́kọ́ ní ṣọ́tún ilẹ̀ ọ̀sìmá ó parí dáadáa eléyìí ó parí sí ilẹ̀ ọtí kò parí sí ilẹ̀ aṣẹ́wó ìṣèkú ṣìnà ló ṣe tó fi kú eléyìí kú re eléyìí ó parí sí ilé ijó eléyìí ó parí síbi tí wọ́n ti ń ṣe jàǹbá lọ́wọ́ ó parí rẹ̀ síbi tó ti ń jọ́sìn ìfọlọ́hun ó parí iṣẹ́ sílé ayò kì í ṣe ilé tẹ́tẹ́ ló kú sí akéko rere tó kú sórí ẹ̀yìn náà rẹ̀ náà òun náà máa fi ṣe gbéǹde rẹ̀ jẹ́ tọ́lọ ń bá ṣe gbéǹde ẹ̀dá à ah, ó máa kú rẹ̀ o ètí bẹ́ẹ̀ náà lọ a ń ṣe ló lọ sínú tó lọ kú ah, fẹ̀fẹ̀tẹ́lẹ̀ náà jẹ́ àtà ṣe nípa kírun kó ní kọ́lọ̀ kó ṣe wá kó má ṣe wá ní ẹni tó máa kírun nígbà kan tó máa tún pàánù sí tí ò ní kí mọ́ tọ́lọ̀ bá ní kíkó ká iṣẹ́ rí mọ́ni lọ́wọ́ tí ò bá máa ń sọ tọ́lọ̀ bá ní kó wá ká ìrùn mọ́ wa lọ́wọ́ ṣíṣẹ́ rí kọ́ lélẹ́yìn àdúrà rẹ̀ ló gbà tọ́pọ̀lọpọ̀ ń ṣe tọ́lọ́wọ̀n òdè gbà kókó wá tọ́lọ́wọ́ wá gbà fẹ́ nìkan ní wa tó wáyé pé orí èrò kú ka wọ́n àbó ṣe wá àti lọ́wọ́ tó àbó ti láwà lọ́wọ́ àbẹ̀rẹ̀ àwọn akọ́jọ kó gba ìjọsìn wa ọ̀ kò fúrẹ̀ ṣe wa jẹ wá kò yọnu sí wa àbẹ̀rẹ̀ àwọn akọ́jọ gbogbo àwọn tí òjá tó bá wà lẹ́ni kó wá wá kọlọ̀kọ́jọ kó mọ́ṣẹ́ bá fọ́ kúrò subhanaka